القيم والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعه بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ọlọ́run bá ní tí ó rí òun ló kàwá láti rí sí ọmọ ọdún tó fún. Oore tó dájú ọlọ́run bá ṣe fún ìrìn àti ẹ̀yìn. Òun náà ní pé ọlọ́run bá ṣe wá ní Mùsùlùmí. Àìní jẹ́ Mùsùlùmí náà, ọlọ́run bá ti náà pẹ̀lú sábàbí ìsìláàmù. Orí ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́ bá ti fún wa, òun náà ti pé ọlọ́wọ́ bá ti wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa sí àwọn ọ̀rọ̀ mẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí. Gbogbo àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ ìfọ̀rọ̀ wa lọ. Orí ẹlẹ́ẹ̀kẹta, òun náà ti pẹ́lú fún wa lọ́làáfíà, ọlọ́mọ ọlọ́run tó ṣe fún wọn àwọn ọlọ́wà tó kù àdúpẹ́ rẹ̀ ọlọ́run ṣe ní káàkiri ọ̀nà ọlọ́run ṣe ní nǹkan tí a fi ń dènà náà lára sọ́rọ́ ṣàkóso ọlọ́run tó náà ń gbé fún àwọn ọba sọ ẹ̀yẹ́ náà kí ẹ máa gbọ́ ọlọ́run tó gbé láti ní ọ̀rọ̀ náà àti náà sí ọlọ́run tó kọ́ ọdún tó ṣọ́rọ́ àǹfààní náà lánàá ọlọ́run ọba ń ṣàlàyé fún wa pé àwọn tí a jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ ọba ohun sáwà ìfún ẹnu sóòrọ́tù òkú ó sọ fún wa àwọn nǹkan tó jẹ́ wípé àgbẹ́bí sọ fún àwọn tí wọ́n jẹ́ kìkìkì ó sọ fún ẹ pé ẹwà foríjì lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba yìí ẹwà tí bá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba yìí Fẹ́rẹ̀ bá ti wá forí ní ìfẹ́ wá tún bá. Ọlọ́run ọba yóò fún ní ìgbádùn ìgbádùn tó dáa. Yóò fi ìgbà tẹ́sí kúrò lórí ayé yìí. Tó bá tún wá rí jọ́ gbé ìjà ìṣẹ̀lẹ̀ náà, gbogbo ẹni tó bá ti ṣẹ́rẹ̀ nínú orí, ọlọ́run bó ti fún ní ẹ̀fà rẹ̀. Ṣùgbọ́n tí a bá wá gún ní ọlọ́run ṣe sọ pé ń pé ìlú bẹ̀rù pé lórí ìyá ọjọ́ tó tóbi rẹ̀ bẹ́ẹ̀ sì tó ní kẹ́ ẹ̀ máa pé ọ̀dọ̀ ọlọ́run náà lẹ́sùn padà sí ó tẹ́ẹ̀sì lọ́nà pé ọlọ́run báyìí ọba tó ní kàpá lórí gbogbo nǹkan. lẹ́yìn náà ọlọ́run bá sọ ìṣesí ta wọ́n rí àwọn tó ń já wọn kan náà fi tètè yìí. àwọn ọba wọn lórí ìṣesí náà ìṣesí náà òun náà rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yìí wọ́n máa jẹ́ ẹni tó ṣe wípé wọn wọ́n máa ṣẹ́rí ẹ̀ ohun ní kọjú sáàmì wọ́n pè ìgbáyà wọn lọ sí ìrìnlẹ̀ nítorí pé wọ́n fẹ́ fi nǹkan fún ọlọ́run ọba wọ́n rò pé ọlọ́run máa nǹkan sí àwọn ọlọ́run ìgbàkẹ́ kí ẹ aṣọ fún ọlọ́run gbogbo nǹkan tó yà tó pamọ́ gbogbo nǹkan tó tó pamọ́ tó ń bá ṣùgbọ́n lásán borí nǹkan tó tó pamọ́ àti tẹ́tẹ́ ṣàfihàn rẹ̀ lọ́wọ́ ọba náà ọlọ́run ọba yìí ọba tó ṣe yí pé ọba tó mọ ìdáàbì sùúrù àwọn nǹkan tó jẹ́ pé ọmọ ń gbé inú báyà àwọn ènìyàn ọlọ́run ọba tó mọ Sọ̀rọ̀ àyàkà wa, ọlọ́run àyà ẹlẹ́ẹ̀kẹta. ربنا بيان من دابة في الأرض إلا على الله رزقها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين Ọlọ́run ní kọ máa yẹ wa ní pé wọ́n máa lé dáadáa. Lọ́nà àwọn tó ń dáwọn lọ́gbọ́n ìjọba ti jẹ́ náà Òun ọ̀gá tó bá ti jẹ́ pé ọdún ẹ̀sẹ̀ mẹ́rin. Ṣùgbọ́n ní kí ní ìpèsè ìkàdọ́bá lẹ́sẹ̀ mẹ́rin, òun náà ni wọ́n gbàdé tó bá ti jẹ́ tó fi lọ sókè tó lọ sílẹ̀, òun náà ni wọ́n gbàdé pé yọ́ máa jẹ́ dábàá ìrọ̀lẹ́. وما من دابة في الأرض إلا من ẹranko gbogbo tó bá jẹ́ pé ó jẹ́ nǹkan tí ó lọ sókè sí ti lọ sílẹ̀ ó ní ibi kankan tó fi máa sọ sí ìlú láìpẹ́ kò sí nǹkan náà tí wọ́n máa gbé lọ sókè tí wọ́n máa gbé lọ sílẹ̀ lọ́wọ́ máa ní bùkátà ìyàtájú nílà ṣọ̀rọ̀ wà ìyàtájú ìyàtọ̀ yọ́ọ́ máa ní bùkátà bí wọ́n jẹ̀rọ wọ́n máa ní kára tó kí ni ó o òun òun ní ẹ̀bí tọ́lá wọn bá fún òun lórí ìjọba tòyọ́ wa máa jẹ́ pé kìíní yìí náà sọ pé ó mí yìí lọ́wọ́ a máa jẹ́ pé òun ní ilẹ̀ ẹlẹ́ ló fi hàn yìí tọ́ wọ́n pè ní dáàbà lè á nà á tàbúrò àwọn àbùkù pẹ̀lú pé rìn lórí sí ní ọmọ ilẹ̀ ìfẹ́ sí ìfẹ́ àwọn màláíkà wọ́n rìn ìsọ̀rọ̀ Àwọn náà máa wá lẹ́rù àwọn tí wọ́n òyìn nínú ilẹ̀ Ilé àwọn akọ́sínú àti èèyàn àti ẹranko owó ní àìsí èèyàn àti dá àti àìjọ̀nà ìgbẹ̀ láàrin ọ̀sìnkú èèyàn nínú àìjọ̀nà ní ọ̀pẹ́ ilẹ̀ ẹlẹ́ àwọn ti ní tẹ̀lé wọ́n gbé lọ àwọn ẹranko náà tó wà wọ́n ọ̀rọ̀ ọ̀wà rí kankan kó wọn tó máa bẹ̀ lórí àdúgbò tẹ̀lé pé ìlà alọ́lọ́ àti àwọn ẹgbẹ́ dáadáa òun náà ni ọlọ́wọ́n bá máa fún wọ́n ní tí wọ́n fi máa jẹ́ ìgbésí ayé ara tí wọ́n fẹ́ jẹ tí wọ́n fẹ́ mú tí wọ́n fi lè kí ni ohun tí wọ́n lè fi sọ pé ìtọ̀wọ̀ sọ́nà wọn. Sọ ètò àtọ̀dọ̀ ọlọ́run ni. Dáadáa ọlọ́run bá jọjọ fún ara rẹ̀ tó ń lò wọ́n mà fún wọn. Ara wọn pa wa tán wọ́n ní àlà àtọ́bẹ̀ẹ́bẹ̀ yẹn lọ́ máa jẹ́ wípé ọba olóòwò máa sọ nǹkan sọ ọlọ́run àwọn sọ̀rọ̀ ẹ̀dá ó ní kí ní àwọn tí àbúrò ara rẹ̀ ọlọ́run bá máa ń sọ nǹkan láti gẹ́gẹ́ fúnra rẹ̀ sọ orí ìka jọmọ bí ara rẹ̀ ti di bí ní ọlọ́run ọlọ́run ní ọ̀sán wa sọ ara lọ bí èso gbàgbà ọlọ́run owó kò ní jọ yẹn. Ọlọ́run bá bẹ́ẹ̀ àtàlàyé fún wa lánàá. Gbogbo tí a bá fẹ́ máa wá, táàmù kárí pé àwọn lọ́nà tó jẹ́ wípé ọjẹ́ ọ̀nà láàyè náà. Ọ̀rọ̀ ni wọ̀yá láàmú ìjàmbá ọ̀rọ̀ ha wọ́n ń dá àná. Ọmọbìnrin yìí, kẹ̀sí ilẹ̀ ọkùnrin náà àwọn Ìgbàlápọ̀kọ́ ọ̀nà ni pé ọ̀nà méjì kan jẹ́ ìyẹ̀jẹ́ ni pé ìṣẹ́ náà tọ́kọ́ bá wà. Òun náà ni pé táa bá sọ wípé Mùsàkọ́kù àti Mùsàwóyákù lọ́dọ̀ àwọn àpá àwa. Àwọn mọ́ta ní gbé ìwọ̀n tó jùlọ. Alákọ̀ọ́kọ́ nínú gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ìwọ̀lẹ̀ jẹ́ ní fún ìmọ̀ fún Mùsàkọ́lù Mùsàkọ́lù. Sọ ọlẹ́ tó ti ya ìfì ìmọ̀. Ẹlẹ́ẹ̀kejì ọ̀nà àrígbẹ́ wọ́n jẹ́ àṣeyọ ìfún ìsàmà. Ẹlẹ́ẹ̀kẹ́ ṣùgbọ́n ní owó tí wọ́n dáná túmọ̀ pàtàkì ẹ̀yà kò ní í ṣe láàárín ìtumọ̀ ìmàkàrà wà ìmàkàrà Sọ̀rọ̀ náà ni mo ti máa wà ilẹ̀ náà máa ní kí n lọ òun náà máa lọ ẹ̀wọ̀n. So ìtumọ̀ ìwá ní àwọn àbá àwọn kan wọ́n fi abala lúlọ̀ òun. Àwọn àbá àwọn kan wọ́n fi abala ẹ̀rí òun ni wọ́n fi wò ó wọ́n fi abala lúgbọ̀ wò wọ́n fi abala ẹ̀rí wọ́n fi wò ó ti ẹ̀jẹ̀ wípé ẹyọ kan péré òun náà lálẹ́ lọ sọ pé ká fi ẹ̀rí wò ẹlẹ́ẹ̀kejì lúgbọ̀ nìkan lálẹ́ fi wò ẹ̀rọ lálẹ́ bẹ̀rù òun náà ni ìbámu sáwọ́ dáhù nínú abẹ́ ilé tí ló gbọ́ ní sára ní kíni ọ̀rọ̀. tó mú sàkọ́lù wa àwọn tẹ́jọ́ wà fún àwọn akájú máa sọ ìtumọ̀ tí wọ́n túmọ̀ àyà yìí tó gbẹ́dọ̀ ní fún àyà yìí ọlọ́jọ́ ìrìnà tó olùtumọ̀ tí wọ́n túmọ̀ lábùdí ní ọ̀sán tó àwọn tó jẹ́ àtọ́lápẹ́ mùsàkọ́rù òun lálẹ́ sí kí ni ó ẹ̀rí wò tó àwọn bí náà rẹ̀ bá ní ìjẹ̀rí wò mẹ́ra ó tó ṣùgbọ́n mùsàkọ́rù òun náà nìkan òun náà ni abala méjì òun náà ni àfilẹ̀ fún a ní lọ́dọ̀ sáyé ní jùláyé ààrẹ ní lọ́dọ̀ asánà ìbásórí tó àgbà ilé ìrìnà àtàwọn aláta àwọn mílí ilé àwọn afáwà ni wọ́n ń gbà wọ́n fún wọn. tó àìmọ̀tàkọ́rù àwọn tó wọ́n jù jẹ́ lílù àwọn tó wọ́n jù lúgọ̀wò àwọn tó wọ́n lílù wọ́n jẹ́ sínú àwọn kan wọ́n gbà pé ìmọ̀ àti jẹ́ tábà mú ní kí yọ àgbẹ̀ nítorí tá a bá fi rẹ̀ owó. Àwọn àbá wa ní Mùsàkọ́rù yóò máa jẹ́ àlùdánná tàbí iná. Mùsàkọ́rù yóò máa jẹ́ kíkọ́ àlùdánná tàbí iná. Kíkọ́ lọ́wọ́ ẹ̀dá ìdá dàbí náà nítorí wípé

Tòlùkátara bẹ́ẹ̀ ẹ̀bà ní ọmọ alá, a sì máa dé mọ̀sàkọ́rọ̀. Àwọn ẹ̀yà alámọ́ mọ̀sàkọ́rọ̀ ọ̀kàrà. Ọlọ́run ọba máa àrìjẹ́ náà lọ́mọ ènìyàn wà ní àtàrìjànà tàbí iná òun ni wọ́n máa gbé ní lọ́sọ́rùn-ún náà ayà àti Orí ẹ̀ àwọn àfáwà báwo ìgbé àwọn àṣàtúmọ̀ ọ̀rọ̀ ìkágbọ́n lè kàwé ilé ìná báwọn àfáwà di súnmọ̀ rẹ̀. Tàbíwà rẹ̀ sáàbẹ̀ máa pé bóò lábílẹ̀ jẹ pẹ̀lú sí pé àwọn ẹgbẹ́ yìí. Tàbá máa fi kùránì súnmọ̀ ọ̀pọ̀ rà ní ó dà púpọ̀ ṣùgbọ́n àfáwà máa wò wípé àti tàbárákù owó kí ní ẹ̀nà àjọ a ò fẹ́ ti súnmọ́ ẹ̀wọ́n yóò ṣe kí ní ohun ló súnmọ́ jù lórí pẹ̀lú gbàgbà lẹ́gbẹ́ àkùránì súnmọ́ gbàgbà lẹ́gbẹ́ ìsúnmọ́ bẹ olóṣèlú kí ní ohun ló lágbára jù lóòótọ́ títẹ̀ sí ní ẹbá wà ọ̀yọ́ lágbára jù láti wá wo ìyá àfìnà láti wo gba àwọn kìíní ẹ̀ náà dáadáa tòtàbákítà ọgbà mẹ́fà bí mùsàkọ́ ọlọ́run Òun náà ni wípé kápẹ́ Mùsàtọ́nù kápẹ́ ní wípé ìtumọ̀ rẹ̀ òun náà ni ilé ayé. Kágbà wípé Mùsàtọ́nù ni ó náà ìtumọ̀ rẹ̀ kó máa jẹ́ pé kí ni ó kó máa jẹ́ ilé ayé. Tó wọ́n gbà mẹ́rin pé tí maara ó máa jẹ́ ilé ayé ìyẹn ó wà nù ṣúrọ́tù bákọ́rọ̀ ó wà bẹ́ẹ̀ ìyẹn ni pé ọlọ́run ni wá láǹkó mú pèpè arúgbì mùsàkọ́rù lọ́rùn wà máa ọ̀rọ̀kùn fìlẹ̀ áfíríkù sàkọ́ǹtì ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ fún yín lórí ẹ̀ẹ́lẹ̀ mùsàkọ́ǹtì ibi tẹ́kí lo ẹ̀ẹ́sẹ̀ sílẹ̀ ìrẹ̀lẹ̀ ló gbé náà fún náà ọwọ́ àfúnyí lórí ẹ̀ẹ́lẹ̀ ilé ohun gbàgbé má já ilé oúnjẹ tí kì í jẹ ọrùn má já sókè àmọ́já mi ní yìí ẹ̀ẹ́sẹ̀ sílẹ̀ ẹ̀ẹ́wà kẹ̀ tọ́ ẹ̀wà fún ilé ìrẹ̀lẹ̀ sí àti káfẹ́ sí màkà ní ààyè bẹ́ẹ̀ ti ṣe ọgbẹ́ lórí nílẹ̀ ọgbẹ́ lórí ilẹ̀ wàmàtà ọmọ ìbálòjẹ́ ti jẹ́kú lórí ilẹ̀ ẹlẹ́ àti ìjọba ti kàfẹ́ sí òrìlẹ̀ Màbó ó kúrò ìjọba ni, wọ́n wà fún mi lórí ẹlẹ́rìn tó bí mi ní pé ìgbàgbọ́ jẹ́ rí pé ẹnì kọ̀ọ̀kan ní tó bí mi ìgbàgbọ́ jẹ́ pé ẹ kú lórílẹ̀ ayé sọ̀rọ̀ mùsàkọ́mù ẹgbẹ́ pé ọ̀rọ̀ pé àwọ ẹ̀rí òun náà nìjọ tí àrùtáré wò pẹ̀lú ẹ̀ lẹ́yìn wọ́n gbà náà ẹ̀rí ní fún àwọn ọmọ wa pẹ̀lẹ̀pẹ̀ méjì ló fojú mà dáadáa àwọn tí wọ́n pè ní ilé ayé ni mùsàkọ́mù pé wọ̀yá alámù mùsàkọ́mù àhá ìdí tí wọ́n máa gbé ilé ayé pé ọlọ́run ọba lọ́ba tó mà nígbà kọ̀ọ̀kan àwọn àdúrà àkọ́kọ́ mú bí wá o àyà kùránì òrà ní àkọ́kọ́ ń gbìyànjú àti kọ́kọ́ mú wá àkọ́kọ́ ń gbìyànjú àti kọ́kọ́ mú wá àti wọ́n máa wọ́n máa máa yàtọ̀ ní ilé ìjẹta náà wọ́n tẹ́tí wọ́n kàn fún wọ́n kàn fún wa. Sọ àyàtọ̀ ní ilé ìjẹta tí mú wá eléyìí àwọn ẹgbẹ̀rún pé inú àwọn sọ wípé inú àpò òjìmá lọ́nà ń pè ní àlẹ́ àrùn ó ní wọ́n ń pè ní mùsàkọ́nù ibi tó jẹ́ kí ni àpò òjìmá ìgbẹ́ni kọ̀ọ̀kan tí ó máa di pé ilẹ̀ láwà nínú ìyá wa àwà mẹ́ nínú kí ni ọ nínú ìyá wa nínú ọ̀fíìnà nínú àpò ìgbìmọ̀ lóbìnrin lọ́wọ́ máa ń fi ọmọ sí táwọn pè ní mú sọ ibẹ̀ ní wọ́n gbà ní pẹ̀lú pé ọlọ́run bá gbé ìlú ìtàkọ́lù àwọn àwọn ọmọ mẹ́jọ wọ́n ní wọnú kírùnù sí ní àmàmì báyìí àjá أجل مسمى Àwọn abìndúró tí máa kìí máa máa máa ṣàrà ọ̀tẹ́bà tàà bá fẹ́ ìlà ajáde mọ́ta. Àwọn abìndúró ìlà ajáde mọ́ta yóò fi lè sáré ìmọ̀ kan. Èyí tó jẹ́ wípé ọmọ òfin wáyé ayé, ajá lè sá máa títí ní pété ni o. Táìmù yóò fi wáyé ayé, àgbẹ̀wọ̀n ayé gan ni yóò ní pé ìyáwó sí ìmọ̀ sí. Eléyìí ìyáwó sí ìwọ́ níbi. Mo bì í. Tó kí ẹ bá nìyí. Náà, bẹ́ẹ̀ ta ìkọlà àfáàrà kan wá. A kì í túmọ̀ òun. À ń sọ tí wọ́n mú wá o, ṣẹ́gbẹ́ nìkan, kán mú ẹ̀yìn tẹ̀ wá ní àwọn akẹ́pẹ̀ ní kí ni o àjẹ́mìnà àti náà àwọn akẹ́pẹ̀ ní ilé ayé àwọn akẹ́pẹ̀ ní tíra àwọn akẹ́pẹ̀ ní àrẹ ààrùn tòwú àpò Ìgbàwẹ́lẹ̀ ìpẹ̀lẹ̀ bí a lè máa sọ pé wọ́n kú ẹ̀ wọ́n kú bí a lọ bí ẹ̀ káàkùn bẹ́ẹ̀ ká lọ sí ìmọ̀ ìgbà ìgbàmì ọ̀nà gbúmọ̀ tàbá olúwọ̀ àmúwà lórí olóyìn àtìmọ̀gbẹ̀ ìtumọ̀ ìtàkọ́rúwọ̀ òun ni téèyàn ò tèèkì bí kan ó wà tèébù níbẹ̀ òun àgbẹ̀ ó dúró síbẹ̀ ìpẹ́ ìgbẹ́ tó ó lè nínú ó dúró síbẹ̀ tó ó wí pé stability máa wà díẹ̀ ó lè padà fún bẹ́ẹ̀ ṣùgbọ́n stability máa wà ní tó mùsàkọ́nù yẹn tàbáwò pẹ̀lẹ́ ló pè ní àìjọ́nà àbíná àwọn ọgbàgbé stability eléyìnbọ̀ rẹ̀ bá àwọn tó bá pè nílé ayé stability wà ní abẹ́ẹ̀kọ́ nílé àwọn tó bá pè nílé àpò òbímọ tí lọ́nà wà bẹ́rọ stability wà ní ní bàbá lọ kí mẹ́ríà lógọ́ bàbá lọ kí àtọ́fàgbé àwọn ọkùnrin kan wà àwọn ọmọ ajẹ́ pé ní ọ̀ṣà ìgbàgbọ́rẹ̀ náà tó àgbà ọ̀ṣàgbé àdì ni wọ́n orí kí ni o ní layout of pẹ́wọ́ gbà náà owó ń bí wípé ọwọ́ lọ sí àwọn mùsáúdáhùn átàrù lábẹ́lú fún mùsáúdáhùn pẹ̀lú pé kẹ́lúbà náà gbogbo wa náà lè lọ́ẹ̀sìn àgbọ́nù kọ̀ọ̀rọ̀ ní So Bhamsakunun Bhamsaudan Swamikan. So Ramwa Bhamsakunun Bhamsaudan. So afọ́nà aláwọ̀ gbọ́dọ̀ fẹ́ mọ́ wáyé nítorí kí ni ọ nítorí bòtáódápù láti fẹ́ mọ́ wá bòtáódápù láti fẹ́ mọ́ wá. Lúgbà ní bòtáódápù ni pé ìsáódá àti ó ní báyìí ìgbà kìíní ó fi ti ní kàtẹ́nìkan lọ́wọ́ pé kó bá mójútó pé òun ọ̀wà gbà padà òun á pè ní ìsàwùdà sọ ìsàwùdà àbú ṣe àn ìsàwùdà àbú ṣe àn ó fi ti ní kan sí lọ́wọ́ kọ́ bá wù tọ́jú ẹ̀ bá sì kò díẹ̀ ó wá gbà padà sọ̀bù sáódákù ní tá a fi sí ìyàjọ́ owó títí mà fún ìyà. Abẹ́ẹ̀kọ́ ni ní tá a fi sí ìyàjọ́ owó ọba wa ṣèkínní ọba wa tọ́jú ẹ. Ṣùgbọ́n ní dínkù màkáàní yóò máa jẹ́ ṣèkínní ààyè tá a tọ́jú nǹkan pamọ́ sí. Tó pẹ́ ẹni jùlọ, ṣèkínní màkáàní ààyè táa gbé kí ni ó táa tọ́jú ìgbàpá tọ́jú mọ́ sí àgbà ní kí ni ó tí tọ́jú ìgbàpá mọ́. Sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀dọ́ bẹ́ẹ̀ kà fún ọ yìí. Ó wà nínú abúlábùmọ̀ tó dùn ní ìjọba fẹ́ mọ́ wá. Ó wà nínú àwọn tí a ti mọ́ abẹ́. Ó wà nínú àkọ́jọ́ wa tìlú níbi àti ìdí náà wà nínú ìbùsùn. Ìbí tí ara kí ìbí káwọn ọmọ jáde sọ àfáà kan náà lọ́rọ̀ tí ìbí yìí ti àwọn. Nínú wa bí òṣùwò, a kì ọmọ jáde wà sọ àwọn wa nínú ọjà wọ́n yà bẹ̀rẹ̀ ájì. Sọ ẹgbẹ́ àti ọmọ wa ni pé ó ní ìlàkára àjàdù àdìkóyì. Sọ bẹ̀ ájì. Nígbà tó bá jẹ́ wípé ẹnìkan ní ìjọba ẹkú sí ilẹ̀ ẹ̀kan. Nígbà tó lọ sọ ẹnìkan ló wọn tàbí ọ̀rọ̀ táwọn ọmọ ẹgbẹ́ náà tó lè ṣàfihàn sáàlù sọ̀rọ̀ ọ àyíká wà máa fọ̀ sọ̀rọ̀ rí màá tó lè ṣàfihàn sí àyíká sọ̀rọ̀ sọ àdúgbò náà aláàfin àmì oríṣi àdúgbò lélẹ̀ láì abẹ́rù sọ̀rọ̀ mù sáúdámù sọ̀rọ̀ dára bẹ́ẹ̀ ó ní ìlà àkọ́sọ́rọ̀ ọmọdé wáyé ìlà kánà ajálù ahàbí kóńtì àrídìí tí ó bá jẹ́ ipé táìmù jẹ́ nìkọ̀ọ̀kan ní fẹ́ lò pẹ́ẹ́pẹ́ jẹ́ yóò kó olùrí ilé ayé táìmù ẹnìkọ̀ọ̀kan tí ó kó lé láyé ilẹ̀ ẹlẹ́ẹ̀kan ló ti kó olùrí ayé ọmọ mi máa pẹ́ kò sí àtìláwọ̀ ilẹ̀ àjà wọ́n wà á jẹ́ kí ó jẹ́ pé òun ni wọ́n wà á kátà wà lọ ẹgbẹ́ ah ẹ̀wọ̀n màá mo fẹ́ gbé lọ ni. Pẹ̀lú lọ́wọ́ àwọn àríkàrà gbé lóde nínú ìlọ́pẹ̀lọ́ náà. Yóò fún kàwá sí. Bàbá kan kù. Àwọn àgbà tí wọ́n tẹ̀lé ìjọba ẹ̀ máa ṣe jù. After ìgbà àbálọ̀dá sọ after after the win ara. Ah. Yóò fi ṣe fi òpin ibi lọ́wọ́ àwọn àríkàrà pẹ̀lú ẹ̀. Sọ Tàyókù ọlọ́pọ̀ wa mú ẹ̀yẹ pàtàkì ní ọmọ ìyá ilẹ̀ ẹgbẹ́ wà á sọ ọgbájọ́ kẹta ìṣẹ́ ọmọ pé ara mọ̀ta òdà pé ìwọ ọlọ́run ọba ní tó fi pamọ́ sí mi lọ́dọ̀ lórí ìmọ̀ fún dání rẹ̀ ìjẹ́ yóò ṣe jáde ọlọ́dọ̀ ajé ìpínlẹ̀ rẹ̀ sọ yọ́ máa mú jáde nínú yọ́wọ́ aṣọ pé kí ni ọ̀rọ̀ àdá àwòdá. Ó rí pé ní ilẹ̀ ẹ̀dá ìgbọ́n ní lọ ibi dá àwọn ti ìgbà pamọ́ sí. Tó lọ́dà wọn bẹ́ẹ̀, mo táwọn dárò lè túmọ̀ àkọ́bùrù. Tọ́kùlẹ̀ náà ni, tẹ̀lá ti dìjà máa lọ. Ó máa túmọ̀ sí ni ọ̀rọ̀ àdá àwọn afárá ló túmọ̀ rẹ̀ ní ọdún àkọ́bùrù. Àlùmọ̀ táwọn dàpọ̀ àwọn afárá wa sọ pé túmọ̀ sí ni ọ̀rọ̀ Ogun àbábà tí náà ìdájọ́ ìlú wà láti gbé lọ láti lọ fura ní àìpẹ́lẹ́ náà àti ogun kí ẹ̀dá wáyé. Sọ látọ̀ àbẹ́ rábì sí yìí, a gbàgbé mú sáwọ́ dákù sí náà àjúmọ̀ jẹ́ ọ. Sọ̀káwá ka àwọn afẹ́rù ta fún wa sọ fún wa, afẹ́rù ta ìlú àbáàsì náà ti gbà wá. Sọ ọ̀rọ̀ ẹ̀ dọ̀pọ̀ wá nínú àbáàsì ọ̀yọ̀ pàwọ́pọ̀ mi. Ó ní kọ́ọ̀rà ní nínú àbá. Nínú àbá ti sọ fún mi wípé Áyíká ni ọ̀gbọ́n ìta. Tó o ti má rí. Nígbà bá tó rẹ̀ bù, tó o ti má rí. Ó ní tó lórí ojú náà. Ọ̀la sọ ìyàwó màkàrà ní ìfún sọ́wọ́dá nínú ìlú. باركة فسيستخرجه الله عز وجل عز وجل فأولئك إن شاء في فما تنوين إذا Táà bá fi pamọ́ sínú ẹ̀yìn rẹ̀. Ọlọ́run ọba ń bọ̀ wọ́n jẹ́jú lọ ọmọ àmúyájú. Sọ̀rọ̀ jẹ́ pé mo ń dáwọ́ dákùn. Àwọn àtọ́ àtọ́sọ nílé ìbàdí àsìláàmù gbèjà àbẹ̀lẹ̀ ìbàdí náà fi sí ni ọ àwa tí bàbá wa ìbàdí bàbá ìkọ̀ọ̀kan wa tí wọn àtúwágbé àbá àti ibi tí bàbá wa ìbàdí bàbá wa láwa àkọlọ́ àpọ̀sí wọn pé náà àpò ìdìbò ọlọ́run wa kò jáde wá sórí sínú wà sórí lọ́pẹ́lẹ̀ bàbá rẹ̀ orí ẹ̀rù táwọn dáhùn mẹ́rin bàbá wọn ìjọba fi òní ìtọ́jú àìdáàfi nǹkan sí oníṣẹ́ ẹ̀yìn ọkùnrin náà àìdáàfi nǹkan sí. Ọlọ́mọdé náà, ó wá sí Asana Ìbásẹ́mi. Sọ̀ká ẹ̀yà kúrò Asana Ìbásẹ́mi. Asana Ìbásẹ́mi náà sọ láti pé ìyábùn Ádámà. Ìwọ ọmọ àgbàdì Ádámà, Ásàwàdí àkáǹtì Áníkà. Sọ ìwọ ọmọ àgbàdì Ádámà áńtà wà bí àkáǹtì àìsà tí wọ́n yóò ọjọ́ ẹni tí wọ́n fi pamọ́ sá ọ̀dọ̀ àwọn kíni ọ̀dọ̀ àwọn aráalé rẹ̀ ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ áńtà wà bí àtúntò yóò fi àìsà ọjọ́ ẹni tí wọ́n fi pamọ́ sọ́dọ̀ àwọn kíni ó àwọn aráalé rẹ̀ yàtọ̀ àìsà àtàwà bí àtúntò yóò fi àìsà wà yóò And send the àgbẹ̀lẹ̀ akọ̀rọ̀ ìsọ̀ ìgbà. Ìbàjẹ́ ẹ̀ náà ló kú tó fi pàdé to Ẹni tó ní ọ̀fẹ́ ẹgbẹ́ ọlọ́run. Sọ ẹlẹ́gbẹ́ nínú ẹni tó ní ọ òun ọlọ́run. Ìwọ̀ká ìjẹ́ sí ni àlọ́wọ́ nìyẹn ẹni and it's not pamọ́ sọ́dọ̀ àwọn ará. Tọ́mìtì àwọn tí a fi ọkọ̀ pamọ́ sọ́dọ̀ rẹ̀ òun láàrin kí ni ọ̀rọ̀ àwọn ará ilé rẹ̀. Olùdíbẹ̀lẹ̀ ọwọ́ lè pọ̀. Ìgbẹ́jọ́ pamọ́ sí ọlọ́pàá dínú ẹ̀yìn ọlọ́pàá dínú àbùkù wọn. Ọgbẹ́jọ́ pamọ́ lọ́dọ̀ wọn ní ẹlẹ́ ìkàlùkù wọn tí wọ́n wà. Tọ́gbọ́n gbọ́ wá yọ ọba àtọ́dọ̀ fi hàn ọlọ́run ọba. Àgbẹ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ náà ó ń pọ̀ sínú sàárè. Ó lẹ́yìn olùdíbẹ̀lẹ̀ ọlọ́run ọba rẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀. Àgbẹ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ náà olóyè abáyé sọ ṣé la fẹ́ tíráàtì nínú ìkàtà ló sọ fún Islam rẹ̀kọ̀gíláàjì náà ní pé ẹgbẹ́ pé àtà òdìbò kàlù lọ àpá àtà òdìbò ká mo mú ọ mo fi ọ̀pá mọ́tẹ́lọ̀ nínú ọ̀pọ̀ àmàjá àbúrò náà. Tọ́lá kàrà ń bẹ̀. Gbogbo àwọn ìjọba ìgbàgbé pẹ̀lú láti ṣe tààrí àwọn afárá wọn bẹ̀rẹ̀ ìtumọ̀ lórí ọ̀rẹ́ àwọn afárá wọn ni wọn ìtumọ̀ alákọ̀ọ́kọ́ àwọn afárá wọn ní wàyá alámùmù ìtàkùnrù gbogbo omi tó bèèrè ó ti dé èsì tí ó lè gbà ń bẹ̀ ọlọ́run ọba lọ́ba fún mi wà mú sáwò dáhà àà gbogbo bọ́mọ ènìyàn tí ó máa kú òní tó bá sí èsì tí ó máa àyè tí ó máa lọ pé mo fẹ́ lọ ìlú òyìnbó ìtọ́ rẹ̀ lè gẹ̀gẹ́ jẹ́ ní òbí àwọn apá kan ló tún ẹ̀rẹ́ pé kí gẹ̀gẹ́ jẹ́ ní òbí. àwọn kan wá wà yóò máa tíráàmù lọ́dẹ̀ yóò máa padà wá ní yóò máa tíráàmù lọ́dẹ̀ yóò máa padà wá ní yóò máa lọ́dẹ̀ yóò máa padà wá ní. torí mi ká jẹ́ jẹ́ lẹ́nu ìdílé ọ̀sìn yóò ṣe ìjọba fún mi bá ọkọ̀ fún mi nígbà yóò máa lọ sí ọmọ ọ̀sẹ̀ yóò máa lọ sí ọmọ àbá àtàkùn rẹ̀. Wọ́n rà náà bí máa ilé ìsinmi rà. Sọ̀rọ̀ agbára ẹ̀rí mùsàkọ́lù ṣùgbọ́n mùsàlùdà àárín àárín láwùjọ ọ̀dà jẹ́ túmọ̀ rẹ̀ jẹ́. Màrá àǹfà àtàkùn túmọ̀ rẹ̀ jẹ́. Ìgbésọ̀ gbogbo àwọn dábà ó sì gbà tó wà pàjù òfin. Gbogbo àwọn dábà ni wọ́n sọ àtẹ̀yìn àtàkùn wọn fẹ́ wọ́n bá gbogbo ẹ̀ nígbà lọ́lọ́ kálukú ọlọ́rọ̀ sí ibi tí wọ́n ń gbé ètò náà wà níbi tó sẹ́ẹ̀sì lọ́sìnú jáde lọ́sìnú ẹ̀rọ tó máa sí ihò rẹ̀ ó máa rán fún ọ̀gá wọn ní tó ń sẹ́ẹ̀sì wọ́n jáde wọ́n ti máa sí lọ́wọ́ tó fẹ́ sí ìyí ó sì rẹ̀ sí ṣùgbọ́n tẹ́lá tó mú kálukú ọgbà tẹ̀sílẹ̀ rẹ̀ bí wọ́n. òkè nìgbà ibi táwọn ti ń kàn pamọ́ mùtàkọ́rùn ojú nínú ọ̀nà àwọn ìgbàlódé ìjọba ni sọ eléyìí tó lọ́kọ́ ní alákọ̀ọ́kọ́ ló jẹ́ sí táwọn afá wọn tí wọ́n á fún wọn. ẹlẹ́ẹ̀kejì àwọn afá wọn ní àti mùtàkọ́rùn àti mùtàódámù méjèèjì gàgán ìlànà méjèèjì. sọ wọ́n ní mùtàkọ́rùn àti kí ni ọ mùtàódámù pé ìtumọ̀ kékeré ní méjèèjì lára rẹ̀ yìí wọ́n gbogbo dábà pàdá yányá ìjápẹ̀ ni mo ti tàkọ́ lè ní tó ṣéèsì mo dáúdáwù náà ní ti dá kí ọpa mẹ́sí tí wọ́n dáadáa yọ náà pé bọ́ọ̀dẹ̀ yóò ti wá máa bẹ̀rẹ̀ nìyẹn alákọ̀ọ́kọ́ mo ti tàkọ́lù rẹ̀ àti mo ti dáúdáwù rẹ̀ ẹ̀yìn bàbá rẹ̀ ẹ̀yà alámọ̀ kọ̀ọ̀kọ́ wọn kọ́ wà àmùsáwọ́dá ọkọ̀ sọ́dọ̀ rẹ̀ ààrẹ fún àkójúmọ́ ó dúkú omi ọdúnpọ́lé ayé mùsàkọ́rù àmùsáwọ́dáhù ó kú omi ọdúnpọ́lé sàárè mùsàkọ́rù àti mùsàkọ́rù tó bá gbọ́n mi yàrá ní tó tó ti máa lọ yẹn tí ó gbogbo ẹ̀rọ tí ń sèrò sí tó fi àwùjọ náà mùsàkọ́rù tó yóò fi bá ti dákù kọ́ńbùrù bá ti dákù gbogbo ẹ̀ bàdá yẹn tó gbọ́ náà dènà tó àwọn afáwọn àti ọ̀sẹ̀ náà sọ̀rọ̀ ọ̀sẹ̀ náà ọ̀wọ̀ ni gbogbo ìlú ìtumà méjèèjì púpọ̀ tó bá ní mẹ́rin ẹgbẹ́ wàyá lámú mo tàtọ́ rọ́nà wà ní oṣùta òdà àmà àwọn àfáwọn ẹlẹ́ẹ̀jẹta àwọn tó fún ọrí jẹ́ ìtàkọ́rù ìrọ̀nà àlàbìjá náà tàbí iná àti ìjẹ́ ìgbò wọ́n wá ní mùsáwódáfù òun ní gbogbo àwọn àyè tó kù yẹn sọ mùsáwódáfù tó ní báyìí tó kù yẹn àwọn orí bẹ́ẹ̀ ìṣàkọ́ ibi stability wa òun là ń bẹ́ tó ń gbà lọ́wọ́ kù dáàbà bọ̀ láti bẹ̀rẹ̀ wáyé ẹgbẹ́ mi bẹ̀rẹ̀ káwọn máa jẹ́ mùsáwódáfù òun dáàbà lẹ́ẹ̀kan yẹn ẹ̀yìn bàbá inú ilé ìjà inú ilé ìjà gbogbo ẹ̀ báwọn tí wọ́n yàtọ̀ síra wọn. Tẹ̀síìtì tí wọ́n tún lágbára tẹ̀síìtì àti náà ọ̀rọ̀ wọn lágbára lórí pé tọ́wọ̀ bá ń bẹ láàrin àṣà kí ti wà sàrùkì tọ́wọ̀ ẹ̀wọ́ àṣírí ìlọ àṣà. Tọ́wọ̀ náà lágbára lò. Tọ́wọ́ ti náà rẹ̀ sí tọ́wọ́ ti mú lọ́dọ̀dọ̀. Tọ́wọ́ ti náà rẹ̀ sí tọ́wọ́ ti lágbára lò. Tọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó wá wọ́n mọ̀ sáúdà ìdíjà ń fi nǹkan pamọ́ sí tá a bá dẹ̀ fi nǹkan ẹ̀ pamọ́ síbẹ̀ á gbà padà kú fẹ́. Sábà tí wọ́n á gbàdá ó gbà padà ó gbà padà nígbà tí wọ́n lọ dúró tó yẹ́yẹ́ tí ò ní ilé gẹ́gẹ́ bí omi àlùjẹ́ nàkà sí náà. Àtọ̀jẹ́ sí ni wọ́n gẹ́gẹ́ bí ọ̀ọ́kẹ́ rẹ́gí. Gẹ́gẹ́ bí ọ̀ọ́kẹ́ rẹ́gí.

yóò yóò tún padà sọ́dọ̀ àwọn tó wà lókè yìí pé àwọn àti ẹranko kájúmọ́ ló ní ìdí tí wọ́n ń tẹ̀ sí ti ti ti ti kájúmọ́ ló ní oko bí ọmọ bí oko bí ọmọ bí oko bí ọmọ bí. Sọ̀rọ̀ ìwọ̀n ìgbà náà àwọn àfáà wa tí wọ́n tún tẹ̀lé wọ́n tún tẹ̀lé wa ṣe kó lè wà rí pé àwọn àfáà wa ìgbà fún wa kátó wá fún wa pé wọ́n lè kó lè wà rí pé àrùn lọ́sí mù òun ni mùsàkọ́ńtù àrùrọ́dínú òun ni kéèyàn mùsàkọ́ńtù tó mùsàkọ́ńtù òun á máa jẹ́ àlùkọ́ńtù pẹ̀lú pé kéèyàn àrọ́dínú àpò àpò bímọ wọ́n kò pé kí ni o fájà àlùmọ́ òfin kọ̀ọ̀kan rí nítorí olùmọ̀sàkọ́ńtù ẹgbẹ́ rẹ̀ àìsàn tó gbẹ̀yìn wọ́n gbẹ̀yìn.

ó máa jẹ́ kí ni ọ tó àwọn fáwọn akẹ́kọ̀ọ́ yìí pé òkè lẹ́ẹ̀lẹ̀ náà máa jẹ́ mùsàkọ́mù àbábé ìyẹn lọ bẹ ẹni mùsàkọ́mù wọ́n là fún tilẹ̀ àmì nínú ọkùnrin náà wọ́n ní òkè lẹ́ẹ̀lẹ̀ náà máa jẹ́ kí ni ó mùsàkọ́mù tó mùsàódáhù tó yọ wà máa jẹ́ pé àlìkàmà láti máa rí mùsàódáhù láti máa rí mùsàódáhù ìjọba ti nǹkan pamọ́ sí wọn sọ ìjọba tó a máa rìn ìjọba àwọn sọ. sọ̀rọ̀ náà bá ọ̀sọ̀ orí mi ní ọ̀sọ̀ ìgbẹ̀rún lẹ́wọ̀n gba náà àwọn afáwọn kan sọ yìí pé kódà àwọn afáwọn kan gbé nípa sí payọ pé mo ta bọ́ọ̀lù làǹtí àná mo ta ó dáwù ní kí ni orí ilẹ̀ lè mi tó mo ta bọ́ọ̀lù làǹtí àná pé ìgbà mọ̀ ló ṣẹ́wù mo ta ó dáwù ní kẹ́lọ́ ní kí ni bí. Ah, àwọn ọ̀rẹ́ kan sọ wa àwọn kan àdúnyá orílẹ̀ mùsáúdáù agbáragbé àdìjánà àfihàn ìmùsàkọ́mù pọ́pùlù ní mùsáúdáù àwọn kan níbi bí inú ọ̀dọ̀ ọ̀yá ọ̀dọ̀ ọ̀yá ní mùsàkọ́mù ọ̀dọ̀ ti bàbá orí kí ló orí mùsáúdáù àwọn kan gbé ọ̀dọ̀ ti bàbá ní mùsàkọ́mù ọ̀dọ̀ ti yáńgí ní mùsáúdáù má ti sílẹ̀ Tọ́lá gbàgbé. Tẹ́lẹ̀ náà bí Ismail wà lọ pàdánù gbogbo àwọn afáfẹ́ ní mo wá nì pẹ̀lú ní ìjọ náà kọ́lẹ́ fáwọn afáfẹ́ máa sọ wípé àní mọ́tàrí ní wàyá lámú mọ́tàpá ọ̀rọ̀ àwọn ọba máa dúró rẹ̀ títí kan lásìkò tọ́pẹ́ tọ́ra kí lọ wà lọ́wọ́ ẹ̀sùn mẹ́rin lọ́jọ́ àrùn ẹ̀wọ̀ ẹ̀kọ́ lẹ́yìn àrùn tó yóò fún mẹ́rin bàbá rẹ̀ tó ọ̀dà fún ti kọ́ sí bàbá rẹ̀ ìmọ̀ká máa ń wù náà bàbá rẹ̀ kí tó yóò kó lè bá jẹ́ gbogbo dábà bàbá rẹ̀ káfẹ́ mùsàkọ́gbù mi ìlẹ̀ ẹ̀lẹ̀ fún wọn nítorí ẹ̀lẹ̀ náà wà pẹ̀lú òṣìṣẹ́ àtàkàjọ́ á tọ́tọ́láwá àti tí wọ́n bá parí ayé tí wọ́n bọ́ sí ẹ̀rọ sàárè ní ìtàkàn wọ́n wá jẹ́ pé wọn náà jẹ́ ìtàkùnà ó ní bàjẹ́ nípa àwọn dábàá ní bàbá tó ìtàkọ́lọ̀ ha ọ̀nà tó ń bára ní fún ìtàkọ́lọ̀ ìfẹ̀yìn tó ọ̀fẹ́ aláǹdà ara fún pé àrùbí bùkúta sọ̀rọ̀ kábàáyà pàmì ọ̀rọ̀ wọn fún ìfẹ̀lẹ̀ àrùbí tí wọ́n bùkúta sọ̀rọ̀

في كتاب مبين Ani ìrìkẹ́límà sọ olùkúlù yìí. Ó náà ni tó kúlù ṣẹ́ gbogbo nǹkan bá dá yára Ìkẹta bí ìrùn lóbi. Ọmọ tó wá rí kìtà bímọ bí tọ onílé bílẹ̀ wọn àná òwú àná tó ti wé ní bẹ́ẹ̀ ló ti yọ ìrìnlẹ́ pé àbá náà àwọn ẹ̀ àwọn gbogbo nǹkan tí wọ́n ṣẹlẹ̀ pàtàkì òun ní máa ìlú ìdí nínú ó lámàá yá sí. Gbogbo tí ó tẹ̀lẹ̀ pàtà ẹ̀ráyà oníṣàfihàn. Ọjọ́ ìrọ̀mí ẹ̀, òṣìṣẹ́ ní ọ̀rá ìlú, lóbi gbé dára ní gbogbo. Sọ oníṣàfihàn gbogbo tí ó gbogbo. Lẹ́mà rọ́ ọba ti kéèkì lọ́nà ọba parí gbogbo ọ̀gẹ́ tẹ́. Ọlọ́run ọba wọn kọ gbogbo nǹkan fi zíkìrì ẹ̀ lọ́kọ̀ sílẹ̀. Gbogbo ẹ̀ lọ́lọ́kọ̀ ẹ̀. Tọ́rọ̀tọ̀rọ̀ bẹ́ẹ̀ tí láti bá ti dá ṣe nínú ayàta. Tọ̀wọ̀ náà ní pé ọlọ́wọ̀ ọba nínú òṣèlú tọ́lọ́wọ̀ ọba tọ́lẹ́ká mọ̀nà ẹgbẹ́ ìwọ̀n máa sọ nǹkan jẹ́ múra àwọn ọlọ́wọ́ ọba máa fi nínú àmáṣàwọn nǹkan ní dandan fún ra wọn. Wọ́n àwọn ọ̀fẹ́ ní kùrì ti bá ní gbogbo ìjẹ́ tọ́mìnì ọjẹ́ tí ó mú tí ó lè máa grow up ọ̀rọ̀ ọ̀wà. Tó jẹ́ pé oúnjẹ ní ẹgbẹ́ ìjọba gbé tí wọ́n ti dé ìbá tó ń jẹ wà láàrin ìjẹ. Tó àwọn bá gbé tí wọ́n gbà yìí kúta sọ nìyẹn tó bẹ́ sàǹfààní pẹ̀lú tó ẹ̀rọ lè wá jẹ ẹ̀rọ jẹ́rọ náà bá jẹ ìgbàgbọ́n ti dábà sí ìpínlẹ̀ àbíkílá ọlọ́lọ́ ẹ̀rọ náà jẹ wọ́n kàn pé jìnnà yọ bú mi ẹ̀rọ ti parí kò tó lé tó má ti pé fún ọmọ tó sábà pọ̀ lóde o má ti pé fún tọ́lá pọ̀ èso jẹrẹ bá sáàbù Ọ̀rọ̀ ti pàdé láàrín ọgbọ́n pàdé láàrín wọ̀n rí, ah, yóò ti wá jí wọn bàjẹ́ bá ṣe pé, ah, ìjọba ní ọjọ́ ayé àjò ní ara rẹ̀ pẹ̀lú. Ah, ọjọ́ ìgbẹ̀gbọ́n ní ìjọba sí ìlà àlọ́ ìrẹ̀ ìrọ̀. Ah, ara rẹ̀ sì pàdé. Ọjọ́ ìgbẹ̀gbọ́n lọ́wọ́ lọ́wọ́. Ìjọba ìjọba fẹ́ ìdí ní ẹni pé, ah, ọlọ́sẹ̀ pàdé. Wọ́n lọ́wọ́ ìkẹ́ Gbogbo ṣe jẹ́ ẹ̀dà àwọn àmì ìbáàrí àwọn ọmọ ọ̀sán náà. Gbogbo ṣe jẹ́ ẹ̀dà àkùkẹ́ àwọn àmàtẹ̀ ní ẹ̀rọ gbogbo nǹkan kú lè ṣe ìmọ̀ ojú ló ń sì lọ ìmọ̀. Gbogbo nǹkan wà ní kí ọ ìlàwó ìmọ̀. Ìlàwó ìmọ̀ ìlú fífà rẹ̀ ló ń gbé kí Sọ ó jẹ́ ìgbàlẹ̀ gbé kí mú ní ìlú ó ń lọ ní àṣìyà. Sọ ó ń ṣàfihàn rẹ̀ tí ó ti lè rẹ̀. وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين Sọ̀kan nígbà àwọn ìgbògbè ọlọ́wọ́ bá yìí àfúnà tọrọ wà fún àwọn àfúnà mi ó láti máa ṣàlàyé fún wa àmì àmì láti àlùkàwùníyà àwọn nǹkan tá a lè fojú sí láti mọ nípa ọlọ́run láti dára wà. sọ gbogbo tọ́lọ́mọ bá ṣe ó ní láti máa ṣàlàyé ẹ̀sìn wa níbẹ̀. torí pé ìyá àkùnta tó wà yìí náà ìyá àkùnrin lọ́jọ́ pé àwọn mùsùlùmí náà lọ́wọ́ wọn bá ní bá sọ̀rọ̀. Tó áyà yìí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ́rẹ̀ wàhúwà nìyẹn rí ọlọ́wọ́n bá ti ń ṣe ìṣẹ́ àti ikú gbogbo dáadáa. Ọlọ́wọ́n ọba tó mọ òṣàkọ́kù gbogbo dáadáa. Ọlọ́wọ́n ọba tó mọ òṣàkọ́kù gbogbo dáadáa òun lẹni tó tó wípé Kọ̀lábà sànà wáàdì wáyà àrùbọ̀ bí i ti láti àyíyá. Ọlọ́run ọba ọlọ́run ọba dá ilẹ̀ ẹlẹ́ ìrìnsí tábí àyíyá. ọlọ́run ọba dá láàrin six days àwọn àbíkọ́nà ìdíje. Àwọn ọkọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní six days yìí ń pẹ́ àwọn ọjọ́ nínú ọ̀dà bí ọjọ́ ìgbé ayé. Àwọn àbá àwọn akéde wọ́n ní ọjọ́ ilé ayé jẹ́ gbogbo. Tàwọn fún àwọn tó pè lọ́jọ́ ọjọ́ ayé, àwọn ni wọ́n lẹ́yìn. Àwọn ti bí náà, àwọn ni wọ́n lẹ́yìn. Sọ ẹ̀rí wọn méjì, àwọn ni wọ́n lẹ́yìn. Alákọ̀ọ́bọ̀ àbíjù wà, sọ tó fi jẹ́ múlẹ̀. Àbí tó fi jẹ́ múlẹ̀ òun náà ni pé ọjọ́ náà bá bẹ̀rẹ̀ sí dá nǹkan, ọjọ́ Sunday. Ọjọ́ náà bá bẹ̀rẹ̀ sí tó parí dídá nǹkan ọjọ́ Jímọ̀ ni. Sọ kò sí ibi àdìsí ni wà ní Mùsùlùmí lẹ́kẹ̀ẹ́ náà. Àdìsí náà tó wà ó wà ní Mùsùlùmí náà. Sọ àdìsí tó ti wúlọ̀ omi nìyẹn. Ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn. Àbọ̀ àtàrà àdìsí tó yẹ pé ọjọ́ méje ló mú wa àbọ̀ àtàrà ìyẹn. Àti ìdàbọ̀ àbọ̀ àtàrà ìyẹn. Lọ́mọ ìwọ̀n àgbà náà, òun náà ni wípé dídá sẹ́mà àti ilẹ̀ẹ́lẹ̀ òun ló ń jẹ́ ìbẹ̀rẹ̀ kílọ̀ ọlọ́run ọba ó dá túmọ̀ ọlọ́run ọba ó dá kílọ̀ ọlọ́run ọba dá túmọ̀ ọlọ́run ọba dá ilẹ̀ẹ́lẹ̀ lẹ́yìn ìgbà ọlọ́run ọba dá túmọ̀ àti ilẹ̀ẹ́lẹ̀ gan ìgbà náà òun ni àlámà rí wípé òru fẹ́ wà ọ̀sán bẹ́ẹ̀ wà tó ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni àlámà ní pé kí ni òru ọbẹ̀ ọ, kí ni òru ọwà àbí kí ni ọ̀sán náà ṣe kí ni ọ̀sán náà yọ wà So, tó wà ní gan ó sọ fún wa pé alẹ́ amúlù lè láàyè nàbí wàlábà sàmáwá bí wà láàrùn wájà aláàbòrò máa bí wà lóòrùn الذين كفروا بربهم يعدلون sánmà àti lẹ́ẹ̀lẹ́ kò sí ọ̀sán kò sí òòrùn ọ̀rọ̀ ọpẹ́ ni fún àwa ọba tó dá sánmà àti lẹ́ẹ̀lẹ́ kó jọ adá sánmà àti lẹ́ẹ̀lẹ́ tó sánmà ti wà nílẹ̀ jùlọ. Kí ló wá dé o? Wàdá aláàbòrò máa ti wà nínú. Dáadáa wọ́n dá òkè wọ́n nínú ọ̀rọ̀ adíjínà àtìmálẹ̀ pẹ̀lú wọ́n máa wá máa tẹ́kí lọ wọ́n máa wá máa nǹkan tí ìjì láàrin ara wọn. tó tó kù kò má lẹ̀ fi ń wà tí màálẹ̀ bá fi ń wà ó jẹ́ kí lọ ọtí di ọjọ́ ọtí di ọjọ́ ìbálòpọ̀ mi. náà bí wọ́n ń gba báàmù jẹ́ pé ọjọ́ lọ́wọ́ bá fi dáhùn òun náà lè fi lọ. lójú dá sọ́mà àti ilẹ̀ ẹ̀mí sọ́mà àti ilẹ̀ ọjọ́ ọjọ́ sunday lọ abẹ́rẹ́ wọ́n parí lọ́jọ́ bí yọ ọjọ́ ọjọ́ ìlú wa ń lọ lọ ọjọ́ ìlú wa ń lọ lọ́wọ́ tó kún àti ìrẹ̀lẹ̀ àwọn ọmọ ọjọ́ láti bá náà lọ́jọ́ tí ń wà tó ti ní pé àǹgá ọ̀rọ̀ àǹgá ọ̀sán pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ tó súnmọ́ ìlú náà ní pé ìwé ìlú àìjá àmì náà ní àwọn ọjọ́ kíkí ní ọmọ ìlú náà lọ́wọ́ àti pé àwa máa pápọ̀ ní ọ̀sán

nígbà fún fàáfún ọlọ́wà ní dáadáa ọlọ́wà ń kọ́lọ́ lọ́jọ́ pé kó fàyàkú fàfọ̀lọpọ̀ wúnà fi pàtàkì àìsà ọwọ́ adámi sí ìgbò tààbí wọ́n ní ìgbà àdìyí tó àtàgá búta àtàgá búta wàtà àdìyà ìlú ọlọ́wà kọ́ ọlẹ́kọ̀ọ́ ni pé tọ́ba fẹ́ ṣe nǹkan ọwọ́ ní determination ọwọ́ ní ìgbìmọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òní máa rọ́ọ̀ṣù abẹ́lẹ́ nǹkan ọlọ́run ti kọ́ wa nípa ìlú gbogbo àlámọ̀ ìpadà ń ra ara ìwọ̀n ọkọ̀ ìtàmínà ìtàmínà ló pọ̀ sí ah ìlú kékeré yìí èyí jẹ́ oṣù ọbẹ̀ rákùrà ní olùdóṣù ọ̀nà ìtàmínà ó ti lórí máa rákùrà omi ní ìjàmbá ní ọbẹ̀ rákùrà mẹ́ta pọ̀ lójúmọ́ kó lè bá a ti tẹ̀yà ọ̀rọ̀ òní ìjàmbá náà lọ́wọ́ tún ọ̀pọ̀ ọjọ́ bí ọdún mẹ́wàá ló bí ápùrà ní tó ti dùn dáadáa ọgẹ́ta ọjọ́ fún oṣù mẹ́fà ló bí àfẹ́ wà dùn dáadáa. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọdún tó fi kọ́ wa nìyẹn ìyẹn bí ká máa rọ́ọ̀ṣì ìta rọ́ọ̀ṣì. torí pé bẹ́ẹ̀ ìmọ̀ rẹ ó máa tún pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó o ní kó yí ọ dáadáa ó ní pé kọ́ ọjọ́ méjì níta ọ̀sápọ̀lọpọ̀ kíláàsì ní o ọlọ́pọ̀ kíláàsì ní àfà àwọn ìpè ọ̀dọ́ mẹ́fà. Ó jẹ́ ọ̀dọ́ mẹ́fà ẹ̀fà yìí, ayà àkùrà ní inú sábì fún ṣe láti ó tàbí àìmọ́kà fún wa. Ọlọ́run dára yẹn, ọlọ́run mú wá báyìí sí sẹ́bí ayé àti ọlọ́run bá wá fọ́ ọwọ́ àfọ ìjọ mẹ́fà ẹ̀fà nínú àlàyé lábẹ́ẹ̀ṣẹ̀ fún ọlọ́run bá sọ́dún fún ṣe láti tí a yẹ lẹ́ẹ̀kejìlá ọlọ́pọ̀ ẹ̀kọ̀ọ̀kan wákàtà fún adára túnmọ̀ rẹ̀ wà lọ́yìnkún àìrìnàkún Ìgbàgbẹ́ tí ó rọrùn láti ìgbàgbé wọn lápọ̀lẹ̀ àrúdọ̀ sí ìyàwó ẹ̀yìn sí ẹni tó dá ilẹ̀ ẹlẹ́ sí àwòmẹ́yìn. Ọjọ́ méjì ọlọ́run ọba fi dá ilẹ̀ ẹlẹ́. Wàtàjà àlúlà làwòrò àdáadá. Lẹ́yìn fẹ́ máa mú orí ọkọ̀ lẹ́yìn ìgbẹ̀lọ́lọ́run. Zàlíkà rọ̀bùl àlámín ẹ̀fà mọ̀ ń sọ fún yìí oláàrẹ̀ tó mọ̀ ní gbogbo ẹ̀dá pátá وجعل فيها رواسي من فوقها Ọwọ́ àgbà ìṣòsíbẹ̀rẹ̀ àwọn ará Àgbàdọ́rọ̀ ń lókè ìgbọ̀n ọlọ́run tí nǹkan pamọ́ sí lóòkè fún alẹ́ nílọ ní àwọn ìdájẹ́ pàjáde láti rẹ̀ ẹ̀rù fi sọ̀rọ̀. Wà bá dáhùn bí ha àpòwádà sí. Ọlọ́run kàbí àwọn ọlọ́run àbájá sí inú rẹ̀ lẹ̀ ọlọ́run bá sí Fíhá àpòwátà. Ọmọ tó ń jẹ́ ilẹ̀ ọlọ́run ti parí ẹ̀. Ìjọba ní ìjọba pàtàkì ẹgbẹ̀rẹ̀ ló fi láwọn. Olújẹ́ mi, ọlọ́run, gbogbo nǹkan tí ó wù tí ó jẹ oúnjẹ lọ jáde ní ẹ̀rọ ọlọ́run ti parí ẹ̀. Fi àrùbá àti àyà mi ń sàwá àlè sáà ìlú kí gbogbo ẹ̀ wá jẹ́ four days ọ̀pọ̀ lọ́dẹ̀ta ọ̀pọ̀ àpapọ̀ gbogbo ẹ̀ wá jẹ́ four days two days láti tẹ̀lé gbogbo ẹ̀ wá jẹ́ four days so ọjọ́ yẹn ò dúra wọn lọ the same day ló wọ́n jẹ́ tó owó ò dúra wọn lọ wọ́n jẹ́ tuntun kan náà tẹ́lẹ̀ ní wọ́n fẹ́ máa béèrè ìbéèrè sọ fún pé bákan náà ọjọ́ yẹn wọ́n. ثم استوى إلى السماء tọ́nà ìjọba báyìí ọlọ́run pé èrò òbí tọ́gá yẹn tí ló wà wà ní àjò ọ̀rọ̀ tó wà níbi tọ́gá yẹn tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ibi tọ́gá ọlọ́run mẹ́rin sọ̀rọ̀ Bọ̀kọ̀ọ́lá làá wà lè áwòdé tí a fọ́wọ́ àìyàn àrùkàrù ha. Ọlọ́run wá sọ fún dáre àti ẹ̀ẹ́lẹ́ ọ̀rọ̀ náà Bọ́ọ̀lá tá àbáyé tọ́ ìrìn. Àwọn méjì sọ àjẹ́ ìlà àti ṣé òṣèlú náà lọ. فقضاهن سبع سماوات في يومين السماء الدنيا بمصابيح وحفظا Yóò dúró síbẹ̀, táwọn àlàwọ̀ yóò wà níbẹ̀ sọ tí wọ́n máa jẹ́ pé àtọ̀gbọ́ máa sàn, ó sì máa jẹ́ ààfin láwọn àjẹ́gbọ́n fẹ́ wá gbọ́rọ̀ sí sẹ́wọ̀n, ó máa jẹ́ àbúrò tó wà.

sọ abẹ́kò ìrìnàjò mẹ́fà àdéhùn wa ní àdíkàbí rẹ̀ wọ́n wá ní ọjọ́ méjì wá. ó ní akọ̀dọ̀jọ́ ìṣọ́lá ní pé àbẹ́bí tọmọ mi mú. ọwọ́ ń sọ wípé ọ̀rọ̀ wọn bá dá ìrìnpẹ̀ ìyàwó máa sọ sí ọjọ́ sọ́tọ̀. sọ òun fẹjọ́ sọ́tọ̀ lè fún wípé ìgbà wà mẹ́rin. ọwọ́ ń sọ tí wọ́n dá lọ́jọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan Ọ̀rẹ́ pé ìjọ ṣáàtọ̀ ìwọ̀n náà tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí ká. Sọ, látara bẹ́ẹ̀, wọ́n wá ní wọ́n dá Ádámà ní ẹ̀yìn àlàáfíà ìjọ ìjímọ̀. Sọ, oúnjẹ ní òun ni wọ́n dá gbẹ̀yìn ìlú ogun kan tí wọ́n dá pátá yẹn, èèyàn ni wọ́n dá gbẹ̀yìn Ádámà. Sọ̀rọ̀ lẹ́dá sọ, kí máa bẹ́ẹ̀ náà lọ́ So àdìsí ọwà ní oṣù rẹ̀. So àwọn tó bọ̀ wọn ní ìjọba ló ti tàwa àbúlé alágbàwá nínú òkú jẹ́ pé So nípa bẹ́ẹ̀ tọ̀lọ̀ wọn ní ọgbà wa pé So ìjọba ní gbà wa Àwọn tó ni. So lọ́sọ̀rọ̀ pé àwọn fáwọn So àdìsí yìí àwọn fáwọn àwọn àdìsí àwọn òní gbà wọn ní ìtàn wọn àwọn àfáà wa àwọn àfáà láti yáyá fún àpèjì abdulhamid bin abdulhamid ìwọ́n bọ̀kọ́rí àwọn àfáà ìtàn náà àwọn àfáà láti ṣe wọ́n láti ṣe ilé wọn wọ́n ní mistake àwọn ọ̀gá wọlé. sọ ìmọ̀ bọ̀kọ́rí nínú tàrí ìlú àjẹbí wọ́n sọ fún àwọn wípé ọ̀rọ̀ yóò àbúrò ẹ̀rọ yà gbọ́dọ̀ lọ káàkiri àbá mi. Bẹ́ẹ̀ ni mo tẹ̀lé àti ìmọ̀kọ́jú àti ọ̀gbìn. Àwọn náà sọ pé àdísì yìí jẹ́ ara olùtakò àdísì lọ́la àti wa. Wọ́n bẹ̀rẹ̀ sí ìjọba ẹ̀ náà. Wọ́n bẹ̀rẹ̀ sí ìjẹ́jà aláwùjọ Sunday. Ìbẹ̀rẹ̀ sí ìjẹ́jà ìjọ Sunday lọ́bẹ̀. Tó látara bẹ́ẹ̀ òun lọ́wọ́ àfàlọ́ jẹ́ pé àdísì yìí àwọn àfáà àwọn àgbà yìí wọn ò fẹ́ ìgbà wọn. Wọ́n àfáà wọn tó wá lẹ́yìn ọ̀rẹ́ yìí àtọ̀ wípé àdìsí lọ́la. Ọ̀dọ̀ ní táwọn afọ àwọn fi wò. Sọ̀rọ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Pẹ̀lú ọ̀rẹ́ pé àbá kà mí kò ní. Bọ̀dá àdìsí ọ̀rọ̀ àbí ara ọ̀. Lọ́dẹ̀ àwọn tó wo ọjọ́ mẹ́fà kí ni ẹja dúró lọ́tọ̀ ọjọ́ méje eléyìí ó lè bí ní ọ ọjà dúró lọ́tọ̀ jíjà kan ní ọjọ́ mẹ́fà yẹn ọjà ọ̀fọ̀ ilẹ̀ rẹ̀ lọ́jọ́ mẹ́rin wọ́n wá fún kí ni ọ̀rọ̀ abúsánà lọ́jọ́ méje rẹ̀ ṣùgbọ́n jíjà kan tó wà lọ́nà tó dá sílé ẹ̀rẹ̀ láàárín ọjọ́ méje ní òní àbíkà kí ni ọ ó ara àdíjì fi ẹ́ àwọn ẹ̀rọ àgbà ọlọ́dọ̀ ọ̀gá ẹ̀ wọ́n ní àwọn ọ̀fẹ́ àwọn náà lẹ́nu kan ò táwọn fẹ́ mú wa bá a bá ẹjọ́ òwe àdìsí tapa ah. tí ìṣòro ẹ̀ ń tako kọ̀ọ̀rọ̀ àdìsí sí tàkàyà òun tàkàyà ni wa ó àdìsí àgbà ní ọ̀fẹ́ sí tàkàyà òun máa gbọ́ bẹ̀rẹ̀ ń tako ní àdìsí ọ̀fẹ́ sí sínú sunday lọ́bẹ̀ tó lọ́kàrà mẹ́rin ọjà tó lọ́kàrà wọ́n ní àdìsí kan wà lọ́dọ̀ àti lọ́dọ̀ àti àti àti lọ́lá àti ó ní òun àwọn àjẹjẹ ara ẹ̀sùn àṣírí àjẹjẹ ìgbà lẹ́yìn àjẹjẹ mo rá àwọn àjẹjẹ lọ́pẹ́ wọn máa yàtọ̀ síra àwọn lójú nínú kùránì nígbà bá ti ní ọ̀wọ̀ jáwèé járí àti sọ mọ̀kùnkánà bá alẹ́ ìkànnì ìbáraẹnìkà ìjọba jáde wọn lójú ọ̀wọ̀ mú ajáwò ó ní asùnmọ̀wùlá àtàhálà mọ̀ ń bọ́ ọlọ́wọ́ bàbá láàrin ká ló ní kúlí àìsàkù ọkọ̀ọ̀kọ̀ mọ́jọ́ mẹ́fà wa ó ká àyà kùránì dàgbà lẹ́rẹ̀ ìjọ yẹn ọkàlá mi ó ní níbẹ̀ ilẹ̀ ẹlẹ́mìí ọkọ̀ọ̀kọ̀ yanjú ẹ̀sán kí wọ́n tó ni oòrùn kí wọ́n tó máa wá máa yanjú ọ̀rọ̀ sánmà wọ́n kọ́ yanjú kí ni ọ̀rọ̀ yìí àyà mi wá wá ọwọ́ àjọba yìí sánmà o oní bàná a rọ́bà àtàkà وأخذ شميلها وأخرج a والأرض بعد ذلك ọ̀rẹ́ sọ́mọ̀ àti pé ká parí gbogbo tẹ́lẹ̀ lórí sọ́mọ̀ lẹ́yìn náà ilẹ̀ ẹlẹ̀ àwọn ìjẹ̀fún alẹ́gídọ̀ àtúnwọ́n àtúnkẹ̀. ọ̀rọ̀ rẹ̀ yìí pé bá jẹ́ ọ̀rọ̀ àbí ti àbíwẹ̀rà òun tọ́rọ sí ọ̀rọ̀ dídá ilẹ̀ ó ní ìṣẹ́ ọlọ́run lẹ́yìn bàbá parí iṣẹ́ sọ́mọ̀dá a tún wá parí lórí dídé o iṣẹ́ ẹ̀lẹ̀ àwọn àgbàkátọ̀ rẹ̀ àwọn àbàwọn kan ní ìlà ìdílé o sọ̀rọ̀ yẹni àkúrẹ́ àwọn jọ pé wọ́n ti yẹ lọ́jọ́ mélòó Pẹ̀lú bá ń ká bá lù ìrẹ̀lẹ̀ àmà àmà ìkẹ́ gbígbá méjì ojoojúmọ́ ọjà tó fi ṣọ̀gbọ́n àpáwà tí wọ́n lè fẹ́ yàrá nípa àwọn ọmọ ìlà bá nínú ẹ̀rọ ìjẹ́ pé àpá àwọn àwọn gbìyànjú àpá ló dájú lọ ní ọ̀dá mú wánu táwọn ti gbà wípé òrèrè kí ló àdìsí ọ̀rọ̀ lè lọ náà tó délé ní àwọn ọmọ àdìsí lè lọ wọ́n lè wáyà fúra ní kó sọ ọlọ́run mú kálukú ní ọlá ìmọ̀ olóòrùn jẹ́ pé ìmọ̀ ni a máa wò dáadáa náà ni tó ìròyìn máa lajú pé a máa wò dáadáa ni sábà tí ọ̀gá náà ló dájú lọ ọ̀gá náà tó lọ́wọ́ lè fẹ́ tí ọ̀gá náà ló dájú lọ sọ yóò ti tẹ̀lé yóò kílẹ̀ dáadáa tó fi وهو الذي خلق السماوات والأرض في ستة أيام Ọlọ́run ọba òun lọ́dá ilẹ̀ ẹlẹ́ẹ̀ ní ṣe ìtàkì àyíyàn ọlọ́run ọba lọ́ra láàrin ọjọ́ mélòó ọjọ́ mẹ́fà sọ olùsàdúrà tó ti ní ọ̀rọ̀. وكان عرشه على مذهب أهل السنة والجماعة ìlànà àdìsúnná ọ̀jàmá òun láàrin pé ìjọ́rọ̀ ọba kọ́kọ́ dá òun rí. Bọ́dọ̀ bá máa dáhùn tẹ̀síwájú ọ̀nà ọ̀rọ̀. Tọ́nà gáwà, tọ́nà ọba ṣàfihàn ìṣẹ̀wà, tọ́nà ọba ọkọ̀ dá orí jíjẹ́ lọ. Òun yẹ lẹ́yìn ọlọ́mọ ọjọ́ sí lọ ọlọ́mọdá ohun torí pé kí ni o ọlọ́run bá sọ pé kí ni o wà káàdà àríṣùwú nígbàtọ̀ lọ́wọ́ ọba sọ́rọ̀ kí ni o tó já sọ́nà àti ilẹ̀ wà wà nígbà ní orí àgbẹ̀ àríṣù ọlọ́run ọba ń gbà náà ó sì wà lórí kí ni o lórí omi bọ́dù alẹ́ pẹ̀lú orí bọ́lá wà orí bọ́lá wà ó gbọ́dọ̀ ẹ̀rí ìdìbò ọ̀fíìyàn àṣọgbáṣọ wà ní ìkẹtù yìí àyàbí nílò orílẹ̀ èdè lọ́wọ́ ẹ̀rọ ìlú lónìí ọjọ́ wa ló sì wà nínú lónìí olómi pàtàkì àṣọgbó So, àti ìjọba ẹ̀kọ́ kà fún wa ní ọdún wa ní wàkánà àṣọ ọ̀nà ọ̀nà àti ìpẹ́yẹ àti máa kò àwọn ọmọdé sọ àwọn agbàtúntì yẹn wá àti tí àwọn ọmọdé sọ méjì sọ ọwọ́ àbẹ́rẹ́ sọ máa já ọ̀rẹ́ náà ti sọ máa já àti tí wọ́n ìdájọ́ sí ẹ̀kọ́ sí ẹgbẹ́ bí àwọn àfọ́ àti ẹ̀rọ sọ̀rọ̀ fún wa. àbí tí yìí làkìtì fúnra ámìm olóògbà wa sọ àbí ìyẹn ló fi àti àti ìlú ọ̀sọ̀ fún àwọn ìfẹ́ kúrìsì yà rọ̀ sí ọlọ́wọ́ àyè wọ́n قبل أن ọlọ́wọ́ bá ayé na ká lọ òbí náà kọ́pìlà àyà fúnṣọ àfẹ́lẹ́ kọ́ ọlọ́wọ́ bá oní pé ọlọ́wọ́ bá ìfọ́lọ́wọ́ bá wà kí a máa ń ṣe ìfọ́lọ́wọ́ bá wà ìbéèrè máa ní kótó dáadáa kankan káàdà sí àmọ́ àyè yìí àbùdá ní àmà tó kẹ́gbà ìgbọ́nà tó wọ́n wọ́n àgbẹ́mọ̀ pé àmà ìyọ́nà pé ọlọ́run ọba ìtọ́kọjá sọ́nà náà pé nínú ààrẹ gbogbo àdé òní ó ní wà máa tíráta wú àwa wú wà máa fọ́ọ̀kọ̀ wú àwa kò sàbẹ́kùn bẹ́ẹ̀ ẹgbọ́n àwọn ní ìgbàlá fún ìgbà òṣèlú kí a fẹ́ nìgbésí àyàfẹ́ nìgbésí àtàrí sáwọn àgbẹ̀ ọ̀gbà nìyẹn tó tó bá rí fọ́nà ọba súnmọ́ kọ́ra kọ́ra aṣọ bá rẹ̀ dá ọlọ́run abẹ́ aṣọ òbí ọlọ́run àwọn ọmọdé àwọn ọmọdé aṣọ tó gbàgbọ́ wa tó gbọ́dọ̀ yìí ibi tí a lè pè ní ààyè tó bí àwọn fọ́nà ọba wà ní ìlú àyè pàtàkì ara wọn tó ọlọ́run wa tó kọjá tó lọ́wọ́ táyì tí a ní kékeré òun ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ lò ọlọ́run abẹ́rẹ́ sí gbà ẹ̀rùn ọlọ́run bá dá ilẹ̀ ní dọ́gba ló fi táwọn ọmọ ilẹ̀ ilẹ̀ ní dọ́gba fọ́lọ́ ọ̀gá lọ́wọ́ ẹ̀rí ẹ̀rùn ìdàgbẹ́ rẹ̀ ní dọ́gba lókè túmọ̀ sí táwọn ilẹ̀ àtàmà ọ̀ ní dọ́gba táwọn ènìyàn fún dọ́gba síbi ilẹ̀ ẹlẹ́dọ̀ọ́ Ìgbọ́gbà lórí ọlọ́run láyé ó wá rẹ̀ lọ sí sáwá Ọ̀gẹ̀rẹ̀ méjì wà wọ́n ti ní àwọn ọ̀gẹ̀rẹ̀ méjì wà So, olóṣùwọ́ bí jáǹkó lè tẹ́lẹ̀ àwọn àwọn tó bẹ̀rẹ̀ ìjàmbá ni, ó mú olóṣùwọ́ bẹ̀rẹ̀ ìjọba kan, ẹ̀dá máa ń lọ. So, ẹgbẹ́ yìí ni ìgbàgbọ́, tí náà àti ní sábà ìdílé ní ọ̀rọ̀, tá a gbọ́dọ̀ yìí sàánṣọ ọlọ́wọ́ bá ó wà títí lọ àmì àdìsí ló bíbẹ̀ múlẹ̀ sọ àìmọye àdìsí òun náà ni ó fi jẹ́ ìmúlẹ̀ lọ́jọ́ ìpẹ́ àdìsí bọ̀kọ́ rí kábàárì kàfọ́lù káwọn dúró ìmọ̀ràn lọ́nà ìmọ̀ràn sẹ́yìn sọ ó sọ fún wa pé àwọn ọmọ ọ̀nà ìtọ́sọ́nà àwọn ẹ̀ka wà nígbà àbáníṣẹ́ ní ìmọ̀ wa sọ àdìkẹ́lọ síwájú lórí àsìkò ọwọ́ ń sọ fún abẹ́jọ́ ọlọ́wọ́ wọn ń sàlàyé fún àwọn ènìyàn wọn náà wá béèrè kọlọ́wọ́ àgbẹ̀bí wọn ni jíńdá àwọn ará yaba ni bàtà kala ní wọn tún ní àmì yaba ni tó wọn ní àwa ní kàtàkùn àfìdí ìwádìí àwa bẹ́ẹ̀ bọ̀ yẹn wọn ni wọn ní àlùkà àwọn àgbàlẹ̀ àmúlẹ̀ àwa bẹ́ẹ̀ rẹ̀ wọ́n yẹn kí ni bẹ̀rẹ̀ kí ni bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ayé ti bẹ̀rẹ̀ àbẹ̀bí ni káánà lọ́ọ̀ wọ́n lọ́ọ̀ ọlọ́ọ̀bá ní ìfẹ̀jẹ̀ kan wàkánà aṣùhùn àdà sọ aṣọ́rọ̀ ọba ọwà lórí omi ìgbàtọ̀ aṣọ́rọ̀ wàkátà tí máa kọ́lá kan sí àwọn àwọn àpọ̀ wàkátà tàbí dígírí olùlàṣẹ bóyá ẹgbẹ́ dídá kálámù dídá kọ́lámù dídá lọ́wọ́ ìmàfún ó ṣáájú dídá sánmà àti ìrẹ̀lẹ̀ pẹ̀lú àdìsàbílà fún àwọn ọmọdé náà wọ́n sọ fún ayé pé nínú ọlọ́ àkọ́dàrọ̀ màkọ́ ní ìrọ̀lẹ̀ kọ̀lá ọ̀rọ̀ wọn bá ti kọ́lá gbogbo dé gbogbo jẹ́ gbogbo ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tọ́lá àyà fún kọ̀ọ̀tàmà wà ní ọ̀rọ̀ àjẹkọ̀ sínú àdìpàṣà fifty thousand years ọlọ́run àmṣọ́rọ̀ ti wà tó omi ti wà kọ́lá mi ti wà lọ́rùn àbú ti wà ọlọ́run ti parí gbogbo gàdá after fifty years fifty thousand years kára ìṣọ́ra nù ọlọ́run wọn ń jẹ́ jẹ́ lọ́wọ́ láti bá a ní dídá oṣù tẹ̀lé wá fún àti ìrẹ̀lẹ̀ dídá ẹjọ́ ẹlẹ́dínà ó ti dá ìṣáájú wà ìgbà twenty thousand years tó wá dákúnmá àfilẹ̀ rẹ̀ áṣù rẹ̀ sì wà lórí jílẹ̀ o tọ́lá ọba wa ní bùkálà ní áṣù ló gbé ló. tọ́lá ló túmọ̀ sí táwọn ọ̀rọ̀ náà tó túmọ̀ sí táwọn tọ́lá ní òkè áṣù lọ́wọ́ bá wá kékeré ní ọ̀rọ̀ wa tó kí ẹ̀ sábà lọ́dọ̀ áṣù kan ní ìwọ́ àbàlàbẹ̀ tó ń bí màkàrà náà áṣù Tí wọ́n gbà pé wọ́n wà sí wa ní ọ̀sẹ̀ ọjọ́ wẹ́ẹ̀dì ọlá. Ọjọ́ wẹ́ẹ̀dì ọlá wà tó wọ́n. Ọ̀káyọ̀ ìdíwọ́n làwọn ọmọ ìgbẹ́ Àwọn ọ̀dọ́ bá ń bẹ̀rẹ̀ kan lọ, tí àwọn obìnrin kọ́ bẹ̀rẹ̀ ránṣẹ́ number one, number two, number three, number four, number five, number six. Now, is it number seven? Now, oh, yeah, number one. Àwọn obìnrin come on. Àwọn obìnrin pàbí wọn ránṣẹ́. Ìgbà tó ń tẹ̀lé. number one number two alaikum salam Number three. Number three. Now, number Number five. Number, number five. number six. Yeah. Mm -hmm bá sínú bá fẹ́ fún wa ìwà yìí. ìbéèrè máa ń sọ pé òun náà ìlú pé wọ́n bẹ̀rẹ̀ nípa dáadáa ìpè àkọ́kọ́ pé ìjọba fi ní ẹ̀sùn náà ní òun náà ni wọ́n ń pè ní dáadáa. Àwọn ọmọ abẹ́rẹ́ ló sọ àwọn àyè nǹkan tí ọdún àti òun náà nǹkan tó bá ti jẹ́ nǹkan tó bá ní èrè àkọ́kọ́ sábàáyé òkú wa. Àwọn sọ fún wa wípé tó yẹ ìjà wípé tàdúgbù àrẹ àbọ̀. Sọ àwọn nǹkan ojú ọlọ́yà ní fún àrẹ àbọ̀. Tó yẹ ìjẹ tó dábà bẹ́ẹ̀ dábà yàrá. Olùgbé sì kò máa kọ́ ọ́ máa rìn. máa wọ́ ìgbà wọn ni wọ́n ọ̀rọ̀ kan pé máa ń tó pọ̀ lọ lórí wájú òwúrọ̀ What about number two? What about zero? Number three? What about number four? Ìkáwà rẹ̀ tó wà lè gbajúmọ̀ láàrin gbogbo wọn. Tọ́jà wípé òun ni ó dùn. Tọ́jà ní ìjà òun ni ó dùn sọ pé ní ìdílé tó fẹ́ ẹ̀rí ìjọba rẹ̀ tó wọ́ọ̀dù kan ìfihàn tó máa ń ní ọ̀pọ̀ tó fẹ́ ẹ̀rí ìjọba rẹ̀ tó wọ́ọ̀dù kan ìfihàn tó máa ń ní ọ̀pọ̀ nínú ìjọ mi wà ọ̀rẹ́ bí ẹni pé dábàá nìkan yóò túmọ̀ sí ìjọ mi àkọ́lé túmọ̀ sí ní ọ̀rọ̀ dàbà yóò túmọ̀ sí nǹkan bí tó fẹ́ ìjọ wa gbajúmọ̀ lọ́dọ̀ ní dábàá wọ́n náà máa wò lọ́dọ̀ wa bíbí kẹ́lí máa dábàá yẹn gẹ́gẹ́ wà lọ́dọ̀ tó wà bíbí náà wọ́n lọ sí dábà ní kiri ẹ̀ dábà ní dábà lọ́dọ̀ wa Yorùbá kiri ní pẹ́kẹ́ tó wà lọ́dọ̀ wọn ní Yorùbá àwọn dábà ní àwọn tí ní oòrùn àwọn domestic animal wọ́n ti dábà ní wọ́n dábà ní wọ́n tó pé ẹni tí wọ́n ní ọ̀rẹ́ kì ní wá fojú àjọ kò sí wọn lọ fún un wọ́n lọ yọ̀rọ̀ ẹ̀ wọn ni èsì èdè Yorùbá kiri ní ọ̀rẹ́ wọn Náàmù, ìbẹ̀rẹ̀ míì pẹ́gbẹ́ wọn fún mọ́ wá, òun náà yí pa mírí báàdì, pé àwọn tó sọ pé ẹgbẹ́ bá tí òun fi mírí báàdì kò ní ní òun. Àwọn ọmọ ti tẹ́lẹ̀ ẹ̀ fi ní ẹ̀rí. Èyí tá a lè sọ òjú pé àlẹ́ áfùdọ́n, òun náà yóò kéde òfin òun ní ti ọjọ́ pé mírí báàdì. Òtún ìyọ̀dọ́ ló sọ wípé ẹgbẹ́ bá tí òun lórí mírí báàdì kò ní òun. Torí wípé ìròyìn tí wọ́n rí kọ́ àwọn àrùn kan èrò tó fẹ́ kí báwọn sọ̀ máa bà fún orí orí báàbù tó bá ti wá fẹ́ lọ forí kalẹ̀ yọ sọ̀ kalẹ̀ fún òní ní orí báàbù lọ́wọ́ àforí kalẹ̀ bàbá bẹ́ẹ̀ kí rẹ̀ tán olùgbòǹgbò ní orí báàbù láti kọ ilé ìlú rẹ̀ fi ẹ̀rọ ara yẹn ní pẹ̀lú tó wá kí ẹ̀ ètò bọ́ inú bàrẹ̀ kò ní ní ètò ìgbà bàrẹ̀ nìkan lónìí tó lè ṣe tó tó kọ ìtò sọ wípé àgbẹ̀ áfùdọ́nù òmìnira ṣe kí ni ọwọ́ lẹ́nu òfin òní pé o nínú àwọn mọ̀dáì mọ̀dáì mo sọ̀rọ̀ pé kí òfin ìlú bẹ̀rẹ̀ pẹ̀lú mọ̀dáì máa ń bẹ̀rẹ̀ tó. Ọ̀rọ̀ nígbà yóò kà wọ́n ẹgbẹ́ àwọn tó fún bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ wà lórí nígbà yìí ìjàmbá lórí ẹ̀rọ fọ̀rọ̀ tàbí ọ̀ṣọ́ àbáyé láàrin ìgbà yìí kí eléyà ọ̀rọ̀ àtúrí ìjà lájọjọ ìbáyà àwọn mọ́sálásí kan wá débẹ̀ nígbàgbọ́ olófin oúnjẹ wá jáde fún ilẹ̀ ó kàn dára rẹ̀ lànà. tó ọ̀gbẹ́ nìkan tó ní ń bá rí pé à ìdírò ìdírò mọ́ wọn mọ́sálásí ní ìlà ọ̀nà ìlànà ọ̀sá àbá àtúntò tó sọ bẹ́ẹ̀ kákan káwọn ẹ̀dá kọ ní pé ètò wà lórí kápá àwọn èèyàn síbẹ̀. tó gbogbo ilẹ̀ ẹ̀rẹ̀ àkájú lọ́wọ́ tó bá lọ méjì tó yọ̀ lè kí irun bẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ mẹ́rin wá ní ẹ̀ríkà rẹ̀ mú wá ní pé àkànwó bí irun àníbi ìgbésẹ̀ rí direct àwọn ọmọ ìyàtọ̀ rí direct àbẹ̀rí tẹ̀sẹ̀ direct ẹ̀yọ́ rẹ̀ bí sọ fún mi lé báyìí ó yàtọ̀ sí ẹ̀ka àbájáde ta ò bẹ́ àbìtì ah, ní ìlú ìlú tó ti àbùjọ́lí àlámà sọ bẹ́ẹ̀ tá a lè wọ bẹ́ ẹ̀rọ ìdílé ìdẹ̀lù lọ́wọ́ bìkan ní wọ́n fi ní báyìí ẹ̀wọ̀n òfin lórí ní báyìí

ẹ̀yọ́ àwọn abẹ̀rù pẹ̀lú kó ní gbọ́wọ́ àti rẹ̀ pé ah ọmọ ẹ̀rọ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbà lẹ́yìn àti ìjọba ní ìmọ̀ nílé o káwọn ọmọ ìlàkà kiri ọbẹ̀ para ìgbẹ́sì tó lọ fún ọlọ́mọ abẹ́ ìsàmà sátán. náà àgbà náà òun náà ní tí wọ́n mẹ́rin ní bọ́ọ̀lù abẹ́sẹ̀ kọ̀dọ̀ ọ̀hún ìmọ̀kùnrin pẹ̀lú ìṣàrò àwọn àṣà àwọn àwọn náà ni wọ́n ti bù. àbẹ̀rẹ̀ gbé ìgbìyànjú wọn ni wọ́n ti ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí òun ni pé ìlú kankẹ́lì kàtà alẹ́ tí o ti wà lára ẹ̀yìn ìjọba. tó wọ́n ti náà ẹ̀yìn wa ẹ̀yìn pọ̀ tí wọ́n mú tó dẹ̀ ti bí ẹ̀ mọ́lẹ̀ ìrọ̀ ojú omi wọn wa ìrọ̀ àwọn mọ̀ọ́dún ìjọba ni wọ́n mú gbogbo ẹ̀ mú wa. tààrà yìí ó fi ìdìmọ́ lẹ̀ pé tẹ́lẹ̀ ń kí wọn mọ̀ yóò rú tọ́ba ikọ̀ máa gbọ́dọ̀ pẹ̀lú máa fi làkúrẹ́ wa wọn àti ọlẹ́ papọ̀ máa kó o ṣe dínú o. ibi ló ń jáde wá òun náà ti fi pé tí màámù bá wá jẹ́ wípé kò sí ìsàlámà irú ẹ̀ ni wọ́n ń gbà ìṣá ìwọ̀n ti ìrọ̀lẹ́ ọwọ́ ṣe máa ń gbé ìwọ̀n wọ́n bá sí mẹ́ta fún ìmọ̀mọ̀ àti ìbẹ̀ ojú ni nǹkan ti wá dé àwọn afáfẹ́lá ó jókòó kọ́tájú máa ń jókòó ó sì bẹ̀ta kọ́ mọ́ta bẹ́ẹ̀ sàlámù ó ṣáájú ìlú tí wọ́n mọ̀ sí kí láká àkànyẹ̀ tán tó bá wá kí láká àkànyẹ̀ tán ọwọ́ àtàrà máa fún ọ̀la àtàrà wọn. tó gbọ́ bá máa bẹ̀rẹ̀ ló kó parí kí ló pẹ̀lú ọ̀la àbá lọ rí jẹ́ oyè sára mà tó ló kù tó ti sára kó sára tó fi lọ bá wọn lórí ìrànwọ́. pẹ̀lú kí lágbà rí pé ẹnìkan ló ń já àkókò lẹ́yìn ìmọ̀ àjò òjáàrùn ẹ̀rí Lọ́gbàgbé ẹ̀rù ìbẹ̀rù pẹ̀lú ọmọ tó lé kí ní ọrọ̀. Àwọn ìrìnàlẹ́yìn, wọ́n tó gbé ìtọ́wà ápùdọ́ ìrìnà sálámà. Inú kó ojú fún ojú kí lákà àtẹ̀kún ọ̀wà jẹ́. Àwọn àwọn owó ìgbọ́wà ìjẹ́ ẹ̀ẹ́sẹ́ náà ti kí náà bí ìdèmí. Wọ́n mọ̀ kọ̀ọ̀kan kí báyìí náà ní ìmọ̀ ọ̀rọ̀ wà ẹ bá ti jọ ìrora ẹ bá ti jọ ẹ tó ọjà lọ bẹ́ẹ̀ ti ga ìrora ẹ jẹ́ ẹ máa mọ tó ní bọ́ọ̀lù ó ti kì í nà ọmọ yẹn jókòó tó jókòó ọwọ́ kan wà ní jókòó kan ó ń jókòó méjì ó ń jókòó kan táwọn ọmọ bóòlù nù. Sọlọ́wọ́ gba àwọn sọ pé ìwé dára láti gbà fún dáadáa àti tó jẹ́ bá tẹ́kù kéèyàn máa dà dábàá. Tòótọ́ bá ń tó jẹ kó máa sọ pé òun fẹ́ fún àwọn dábàá ní ìdíje ara òṣìṣẹ́ wà ní ìpolówó tó fẹ́ fún àwọn dábàá ní oúnjẹ jẹ. Òṣìṣẹ́ wà fi kọ́ lọ wájá bẹ́ẹ̀ ní ìkàlẹ́gbẹ̀ ọ̀rọ̀ gangan lọ bá ń ti dábàá ara rẹ̀. Tó sọ pé ó jẹ bóun jẹ àwọn dábàá rẹ̀ ń ṣe ni wọ́n ń jẹ òṣìṣẹ́ méjì pọ̀. Tòbọ̀ ọ̀dà ló jẹ tí wọ́n láwọn náà. Sọ yóò tó jẹ́ ẹ̀rẹ́ bá tún wá ń kẹ́kù tó dẹ̀ wọ́n pé òun lè jẹ́ níbi ó sì lè jẹ́ báyìí tó fún mi bá wọn dábàá fún mẹ́ta. Òṣèlú àgbà àwọn ọmọ sọ̀bá pé dídá àwọn màláìkà ní òṣù àlàkẹta àwọn màláìkà mú dáwọn látara àwọn ẹ̀yìn. Ìbáyà wọn ti ń jáde ọ̀rọ̀ ọ̀gá kan pé kó àwọn àlàkẹta. Oríṣiríṣi àwọn máa ń sùn wọn ọlọ́kan dáwọn. Ó máa ń dìbẹ́ lórí wọn jù tó wọ́n sọ nípa pé àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ sí sọ̀rọ̀ tó eléyìí iṣẹ́ ńlá ni láwùjọ wa ti yà wọ́n òṣèlú wa ti ní káwọn ọmọ sọ̀rọ̀ sára ẹ bá sọ̀rọ̀ sára àti ẹ̀rọ wọn ti lè oṣù máa jábọ́ lé ẹ̀ máa tó bí ìṣẹ̀lẹ̀ tó àbúrò ìjọba bá yà pẹ̀lú ìdìbò àwọn olóyìnbó ti sọ́nà kọ́ wẹ́ẹ́ àlìkọ́jọba àmọ́ lórí ìjọba bí olóyìnbó ti sọ́nà kọ́ lọ́rọ̀ àwọn ọmọ ọjọ́ nígbà wà ní ìgbẹ́ láyé báyìí láti máa sọ̀rọ̀ sọ́lá pọ̀ káàkiri ni àbí ti ju àlọ́ wọ́n yọ ọ́ lẹ́gbẹ́ lọ́pọ̀ káàkiri àwọn tí wọ́n wà lẹ́gbẹ́ wọn sọ̀rọ̀ sọ́lá pọ̀ káàkiri tó àrẹ́gbẹ̀ fún oníjà kò sí tọ́ka àwọn bẹ̀rù kò rẹ̀ sọ́lá pọ̀ ní tọba ti pé orí àti pé ọjà gidi má máa wí pé eléyìí jọ lọ́wọ́ mẹ́ta lọ́rọ́ ọjọ́ ẹ̀fún mi kò sí tẹ́lọ́ fún àdúgbò àwọn ọba wọn sọ ó tún wá wà ní arọ́m àwọn tó lọ sí arọ́m yìí ẹbí wọn gbàgbọ́ ni ó tún lọ sí arọ́m ó kẹrin sáyé lọ́ọ̀dì olówó nílẹ̀ ìtàwọn ní ọwọ́ ní tó máa ha owó máa wọ̀ yá tó owó ti tẹ̀ ẹ máa gbà ní arọ́m tó wà lọ́wọ́ wájú àti máa lọ sórí ìgbàgbọ́ àwọn olùdókòtò wájú sọ ẹbí yóò fi yóò ti máa gbé wájú ní owó tó yẹ kí ó lágbára sọ ẹnìkan náà wà àwọn wà ní olówó kan nàìjíríà tó wọ́n jẹ́ ẹgbẹ́ òkú fàájì tó wọ́n wá dé ẹgbẹ́ òkú padà fún ẹni tí ó fún ní ẹni ó fún. bàbá bá padà ọ̀rẹ́ lọ́wọ́ àṣà àtẹ̀wé ẹni ní ọdún olówó Thank you. Ẹ̀dà máa ń lọ wípé ó máa ń ṣe ìjàmbá àti ìbájà, àyíká nítorí ẹ̀. Ọ̀kẹ́ àdìsí ìsọ̀kájú àwọn ìwáyà mi lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ àtàwọn mílíọ̀nù wájú àwọn àrígbé ọ̀padà ọ̀gẹ́gẹ́ kò sí ní ọ̀rọ̀ tó láwọn àpá tó àwọn kan àpá tó tó àpá náà ló sọ fún sílá báwọn táwọn sí mú náà náà àwọn oúnjẹ tí yóò máa wà ní ìbílẹ̀ ọlọ́wà ní ìbílẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni òjò lọ́wọ́ máa ń tọ́ bẹ̀rẹ̀ tọ́lọ ilé tí ní òkùnkùn lọ́nà sí tó ga jù ìfẹ́ jẹ sọ ìjọ ṣe sábà bí a ń tìtì àwọn afáfá sọ ìlú sábà wà sọ ìrẹ̀lẹ̀ òní náà kò jẹ́ka ló bójú ọ̀rọ̀ sí sọ olóògbé náà. Bẹ́ẹ̀ni, mo ti ṣàlàyé lọ́wọ́ àwọn olùṣàlàyé ìlú òun nígbà tí mo sọ fún wọn. Mo ti wá sọ fún wọn tó ń jẹ́ kó lọ́jà àjò nínú àwọn ìlú èyí tí mo sọ ń bẹ̀ ọ̀yẹ́ bí mo sọ̀rọ̀ ìṣe sọ̀rọ̀ ọba kí n túmọ̀ tá a bá lè túmọ̀ mr kọ́ńtù sọ̀tọ̀ tá a túmọ̀ mr ọjà sọ̀tọ̀ ó máa dá ilé kábíyé ní o báwọn àbá àbúgbà pé mr kọ́ńtù àti mr ọjà òkè ní o ìtumọ̀ kankan náà tó ẹ tó pẹ̀lú ká àti ìṣe ń bẹ́ wọ́n túmọ̀ àìmọ̀tọ̀ ọ̀tọ̀ àwọn ẹgbẹ́ ní ká àti ìṣe lójú yóò ẹ̀kan kankan náà ìmọ̀ mẹ́rin ọ̀gbẹ́ ní ká àti ìṣe ọ̀rẹ́ á tún lè yọ àṣà tó náà. Bí àwọn àmùgbùrà. <laughs> tó bá kírù lórí ó ṣe nǹkan tó ta fún tó lágbára jù kò ní orí kí ní káwà ọlọ́lá tó ẹ bá ti lọ rí nígbà yìí òun ni pé ó ṣe kí ni o ìlàáfùlẹ̀ àwòlá ẹni bá kí ni olórí rẹ̀ ẹ̀yọ̀ pé kí ni o àwùjọ tó àwòlá rẹ̀ àwùjọ tó sílẹ̀ bá rí ni tó dáàbò ọ̀rọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ àwòlá. Lọ́rùn, ẹ̀lẹ́, lọ́jọ́ ọ̀rọ̀